الحمد لله ثم الصلاة بعد والسلام على نبيه في نور الإسلام محمد خاتم بربه وآله من بعده وصحبه ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àlàyé wa tá a fẹ́ ṣe lónìí ó jẹ́ abala kejì nínú àlàyé tá a ti bá wọ̀ nípa ìlànà Islam nípa tó jẹ́ máa ìgbéyàwó àti tó ní í ṣe pẹ̀lú rẹ̀ àti ti àti lérò ìpè ìdájí lálàyé dájú ọlọ́run bá ti di dúyé lẹ́yìn rẹ̀ táwọn bá àlàyé wa lọ síwájú lónìí. ó rẹ̀ ń ṣẹlẹ̀ nígbà míì nígbà tí ẹ bá fẹ́ fẹ́ yà wò ìyá máa dá májẹ̀mú ọ̀bẹ nínú àwọn májẹ̀mú èyí tó fi ṣẹ̀rí àfaramá ó sì ń bẹ nínú àwọn ọlọ́dẹ mu èyí tó ti pé dídá irú rẹ̀ ó máa ń ba ó ń bẹ nínú àwọn ọlọ́dẹ èyí tó ti pé téèyàn bá dárú rẹ̀ kò ba ìgbéyàwó jẹ́ ó sì ń bẹ nínú àwọn ọlọ́dẹ ètò tó kí nìyẹn bá dárú rẹ̀ yàhùdù àlàlà àkùnbí bẹ́ẹ̀ lọ́ọ̀lì wọ́n máa ń ba ìlú dárú lọ́ọ̀bà jẹ́ nínú àwọn ọmọdéwò ètò tó kí nìyẹn bá dárú rẹ̀ wọ́n máa ń ba ìgbéyàwó yẹn gán jẹ́ fúnra rẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀wọ́ ẹ̀ṣẹ̀wọ́ olórí bí màá fi ọmọ tèmi fún ẹ lórí pé kí wọn náà fi fún mi bàá fi àbúrò mi kọ́ lórí pé kí wọn náà fa àbúrò rẹ fún mi bàá fi ẹ̀gbọ́n mi fún ẹ lórí pé kí wọn náà fẹ́ gbọ́n mi fún ọ kápọ̀ fẹ́ gbọ́n rẹ fún mi eléyìí ẹ wọn ń pè ní àkùn àìlẹ bókàrín bí bókàrín ó náà ní ká fẹ́ ìyàwó lórí pé a fi abẹ́ fi pààrọ̀ abẹ́ sọ̀wọ́n ẹ̀ mà bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ mà bẹ́ẹ̀ ní ìgbà tí nígbà tí ẹ bá ti fẹ́yàwó lórí wípé afi abẹ́ afi pààrọ̀ abẹ́ bóyá yìí mà pé tẹ́ ẹ sẹ́nu abẹ́ tí ẹ̀ mọ̀ pé ń tẹ́ ẹ sínú lábẹ́ òfin ṣẹ̀ríà ìgbéyàwó yẹn yọ jẹ́ ìgbéyàwó tí ò lálàáfíà nítorí pé ọlọ́run bá ní kẹ́ ẹ fẹ́yàwó kẹ́ ẹ san sọ̀dá kẹ́ ẹ ṣe kó ní kẹ́ ẹ fi abẹ́ kẹ́ ẹ fi pààrọ̀ abẹ́ eléyìí dé ọ̀kan nínú ìgbéyàwó tó máa ń wáyé láyé oṣù dúdú èyí tí òfin ṣẹ̀ríà tí ò sì faramá ní ìgbà tí ọkùnrin bá fẹ́ obìnrin bẹ́ẹ̀ lórí kó náà fi tiẹ̀ fún wa òun fi fẹ́ tiwọn ìgbéyàwó yẹn kọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kọ̀tọ́. bákan náà àtàlíl òun náà ni pé wọ́n ti kọ obìnrin kan sílẹ̀ ní kíkọ́ ọlẹ́mẹ́ta kémi ọwọ́ àlọ́ ọbẹ̀ ọlọ́wọ́ ẹ̀ ike bá mi fẹ́ kó o sì bá mi kọ́ ọ lẹ̀ nítorí kí n lè bá láǹfààní àti fẹ́ padà bá mi fẹ́ kó o sì bá mi kọ́ ọ lẹ̀ nítorí kí n lè bá láǹfààní àti fẹ́ padà lábẹ́ òfin ṣẹ̀ríà òfin ọlọ́run ọba kò tún fara mọ́ eléyìí báyìí nítorí àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní la'ana Allahu al-muhallila wal-muhallala lah ọlọ́run ọba wa ó sẹ́bilé ẹni tí ó bá tí ó bá fẹ́ bá wọn sọ obìnrin tó ti dè wọ̀dẹ̀tọ́ àtẹni tí wọ́n sọ fún ọlọ́run ọba sẹ́bilé àwọn méjèèjì lórí eléyìí tó túmọ̀ sí pé kọ̀tọ́ kí ẹnìkan kọ́kọ́ obìnrin sílẹ̀ kọ́ wa lọ tọrọ lọ́dọ̀ ẹlòmíì ipe ńgbà tó ṣe pé mo ti kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ pé kó bá mi fẹ́ nígbà tó o bá fẹ́ kọ́ wa kọ́ sílẹ̀ lọ́nà tí obìnrin yẹn tí ó fi jẹ́tọ̀ fún mi òfin ṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ yẹn ni pé yọ̀ lọ lọ́kọ mi ní ìgbà tó bá lọ́kọ mi wọ́n jọ máa gbé pẹ̀lọ́kọ yìí títí títí wọn ló ti fi dà wọ́n pọ̀ yóò fi di kọ́rọ̀ wọn tún yẹra wọn mọ́ táwọn ló tún fi kọ́ra wọn lẹ̀ nígbà tí wọ́n bá kọ́ra wọn lẹ̀ yẹn obìnrin yẹn wà dà gẹ́gẹ́ bí gbogbo obìnrin ti ń lọ lójú títì tó sì pé wọ́kọ ìwọ náà wà lọ gẹ́gẹ́ bí gbogbo ọkùnrin ti ń wáyàwó ọ wà lọ bá sọ̀rọ̀ tó bá gbà sí ọ lẹ́nu kó wọ́n fẹ́ ọ àjẹpẹ́kọ̀ fẹ́ ọ tó bá ti lòun ò lè fẹ́ ọ má àjẹpẹ́kọ̀ má fẹ́ ọ má àmọ́ kékeré wa lọ bẹ́ẹ̀ nìkan kémi àti ẹ̀ka sign contract ibi bá mi fẹ́ nígbà tó bá bá mi fẹ́ bá mi kọ́ ọ lẹ̀ so that èmi ò fi fẹ́ padà asima lábẹ́ òfin Ọlọ́run bá wa wípé ẹni tí wọ́n bá kọ ọlẹ bẹ́ẹ̀ ní kíkọ ọlẹ mẹ́ta kò lè jẹ́ ẹ̀tọ́ fún ọkọ tó kọ ọlẹ lẹ́ẹ̀mẹ́ta yẹn hatta tankiha zawjan ghayra títí tí obìnrin yìí tí ó fi ní ọkọ mi níní ọkọ mi yẹn tankiha tó wà ń bẹ yẹn ayé hatta tuta min zawjin akhar wat'an halala títí tí ọkọ mi tọ́fẹ́ ní fífẹ́ tọ́bófin ọlọ́run ọba mu tí ó fi ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ ní àjọṣepọ̀ tí ọ̀tá kò fi ọlọ́run. tó ń sìn bá wa kọ́lẹ̀ lẹ́yìn ìgbà náà ìgbà náà nírú obìnrin tó lè jẹ́ tọ̀fọ̀. torí de eléyìí téèyàn bá bá wọn fẹ́ ìyàwó yẹn torí kéèyàn lè bá kọ́rù rẹ̀ sílẹ̀ èèwọ̀ ni o. nínú àwọn mẹ́jẹ̀mú èyí tó ṣe kí òfin ṣẹ̀rí àkótó fọwọ́ sí tàbá sì fẹ́ ìyàwó lórí rẹ̀ ìgbéyàwó yẹn ó jẹ́ kékeré sí ìgbéyàwó tó dára òun náà ní kí n fẹ́ ìyàwó ká sign contract wípé ìgbéyàwó yìí yóò máa bẹ títí di ìgbà báyìí ká sign contract wípé ìgbéyàwó yẹn yóò máa bẹ títí di ìgbà báyìí ìdágbàdéke ìgbà kan tí ìgbéyàwó tí yóò máa bẹ di ìgbà náà lábẹ́ òfin ṣẹ̀ríà ọba ìgbéyàwó jẹ́ dabagbọn yẹn ṣiṣẹ́ ó ṣe ṣe kájọ sign contract pẹ̀lú ẹ̀ ìgbésẹ̀ tá a gbọ́ sí yìí báyìí o ọdún mẹ́ta péré náà ló fi ṣiṣẹ́ yìí báyìí contract yìí ó sì wà renewable tó bá wù wá nígbà tọdún mẹ́ta bá pé a lè renew rẹ̀ tọdún mẹ́ta bá pé a lè má renew rẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ni pé ìyàwó rí jama gbogbo ẹni tó bá ti fẹ́ yàwó lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n máa fẹ́ yàwó ni ala sabili an tabqa zawjatu ma'a zawjiha lil abad wọ́n máa fẹ́ yàwó ni lórí pé ìyàwó yìí yóò máa bẹ pẹ̀lú ọkọ rẹ̀ títí láéláé lórí pé ìyàwó yóò máa fẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ títí láéláé a kì í fẹ́yàwó lórí pé ọdún kan péré ló ṣe pẹ̀lú mi ọdún méjì péré ló ṣe pẹ̀lú mi ọdún mẹ́ta péré ló ṣe pẹ̀lú mi a máa fẹ́yàwó ni lórí pé yóò máa fẹ́ pẹ̀lú wa láéláé ẹni tó bá ti wá lọ fẹ́yàwó pẹ̀lú ẹ̀mí pé ọdún kan ni ọdún méjì ni ọdún mẹ́ta ni oṣù kan tiẹ̀ ni ọwọ́ ọ̀sẹ̀ kan tí mo fẹ́ ṣe lù yìí ni tọ́sẹ̀ kan bá ti pé kò kálukọ́ ọmọ náà rẹ̀ pọ̀n lábẹ́ òfin ṣẹ̀ríà kọ̀tọ́ lábẹ́ rẹ̀ òun náà ní irúgbìn ìyàwó yìí táwọn ṣíyà máa ń ṣe tí wọ́n ń pè ní kíni nikahul mut'ah nikahul mut'ah òun náà ní ká fẹ́yàwó ká lè bá jẹ gbádùn rẹ̀ dìgbà kan ká sì pàtì bí aṣọ tó ti gbó ká pàtì bí aṣọ tó ti gbó eléyìí ń bẹ nínú ìgbéyàwó àwọn ṣíyà ó sì ń bẹ nínú tàkúté èyí táwọn ṣíyà máa ń lò láti fi dẹdẹ àwọn ọ̀dọ́mọkùnrin ẹ̀yin náà ti mà ibi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlànà èyí táwọn èèyàn ń tẹ̀lé láyé lónìí nípa pé wọ́n ń pè lẹ́sìn àbí wọ́n tẹ̀ ń pè lẹ́sìn ẹ̀rí pé tí wọ́n máa lò láti ráwọn èèyàn mú oná làwọn ọmọbìnrin. gbogbo ilé ìjọsìn tó bá pé get together ni níbi táwọn obìnrin ti ń rìn hò táwọn ọkùnrin ti ń rìn rìn ọmọ ata ẹ̀rí pé ilé ìjọsìn wọn máa kún jọjọ nítorí pé láti bẹ̀ ní gbogbo kálukú ó ti rí tiẹ̀ yóò ti gbé hawọ́ tí ó gbé lọ bí tí ti bá ti ránù àwọn ṣíà wọn sọ́ọ̀dì wíkẹ́ kí wọ́n máa ṣe nikahul mut'ah ká fẹ́ yàwó dìgbà kan á contract wípé mo fẹ́ ọfọ́sẹ̀ kan mo fẹ́ ọfọ́sù kan mo fẹ́ ọfọ́sù mẹ́ta tó tún mẹ́ta bá ti pé kò ní ìdìtọ́lá kálukọ́ kà máa lọ lọ́ọ̀rẹ́ ni fẹ́ǹtà tóbìnrin ẹ bá lóyún kò sí tọkùnrin òfòyún ẹ̀ ṣe tọ́ba sì wá gbọ́mọ alẹ́yìn ọ̀rẹ́ yìí bí látàrí ìgbéyàwó tá a ṣe títí di ìgbà kan náà ló ń ṣe bímọ yìí lọ́sẹ̀ kò sí tọkọ yóò kọ́ mọ́ ṣe nítorí pé nìkan àhùn mútà àlélẹ́ yẹn ọkàn fẹ́ fún gbàdúrà ilé yẹn lábẹ́ òfin ọlọ́kọ̀tọ́ o torí di eléyìí báyìí ìwọ náà wàá fẹ́ yàwó ọjọ́ ọmọ sùkúù lápẹ́júwe ọwọ́ àríkóbìnrin mú ẹ ọwọ́ àríkó ẹ̀dá kun mo rí sísà kan o àwọn náà wàá ké tọ ìwọ búrọ́dà tó rí sísà tó ọfẹ́ fẹ́ ni onímọ̀ fẹ́ fẹ́ ala sunnatillahi wa rasulihi oní ala sunnatillahi wa rasulihi ọlọ́kì àwọn bàbá ń bàbá wọ́n tẹ̀lé ọ òdìlé bàbá ń tì àwọn bá láwọn fi fún ọ wọ́n wá ń sọ yìí pé wọ́n ń sọ ìgbà wọn ẹ̀dá kun ẹ̀ mẹ́tì so ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ yẹ yọ̀ndrẹ́dẹ́lẹ́bù ni mo wà ọdún márùn láti fi máa kẹ́kọ̀ọ́ ní yunifásitì tiwa adékòkò ọdún mẹ́rin ló fi jẹ́ ìyàwó mi ẹ̀rọ kò sí bàbá kan bẹ tí wọ́n gbaru eléyìí sí bàbá rẹ̀ kan tí wọ́n gbaru eléyìí ẹ̀ nítorí pé tí wọ́n bá fi fún ọ báwọn kí lẹ́ ṣe nìkàáhùl mùtàá wà nìkàáhùl mùtàá ti fi ìsìlámì haram níbẹ̀rẹ̀ sí islam ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́wọ́ bá sọ dé wọ̀ níbẹ̀rẹ̀ sí islam ọlọ́wọ́ ṣe lẹ́tọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́wọ́ ṣe lé wọ̀ lẹ́yìn eléyìí báyìí ó sì ṣe kí wọ́n fẹ́yàwó nìsí kó o sì máa tó igi kí máa dunnú kẹ́yìn ọmọ rẹ̀ rìn ìwé mi ti mọ̀ lọ́kàn mi pé ọdún kan náà ni tọ́dún kan bá ti pé màá lé lọ tẹ̀lé pé wọ́n sọ jáde ti mú sọ jáde tòṣùgbọ́n ìwọ wá fẹ́yàwó bìnní yẹ sí al-ajal ọ̀fẹ́yàwó àníyàn pé ìgbà báyìí ìnìgbéyàwó yẹn ó dúró dáa lábẹ́ òfin ọlọ́run ìgbéyàwó tá a bá ṣe bẹ́ẹ̀ á sọ pé ìgbéyàwó tó lálàáfíà ni ṣùgbọ́n o èmi pẹ̀lú àníyàn ṣe tọ́ni tí mo ní yẹn mọ̀sẹ̀ lọ. tọ̀rọ̀ kó yé wa torí ẹ̀ ká sọ ike ńgbà tó ń fẹ́ yàwó ọ gbọ́dọ̀ jẹ́ pé ti ń bẹ lọ́kàn rẹ òun náà ní kó o fẹ́ fẹ́ dìgbà báyìí tó fi wá kọ́ lẹ̀ nítorí tí wọ́n bá nírú àníyàn bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kí ló ṣe yẹn ọ̀sẹ̀ lọ. ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ti pé ńgbà tó lọ fẹ́yàwó àníyàn rẹ̀ ni pé títí di ìgbà báyìí nítorí pé ọmọ yẹn wù ó pípọ̀ ìgbà tó bá ti jẹ gbádùn rẹ̀ títí di ìgbà yẹn òun ọkọ̀ lè o tún fẹ́ lomi a'udhu billah kò sí tó burú kó tún fẹ́ lomi àmọ́ burú pé kọ́ fẹ́ òun títí di ìgbà báyìí kọ́ wa kọ́ lẹ̀ tí wọ́n fẹ́ ru rẹ̀ fábúrò rẹ̀ tí wọ́n fẹ́ ru rẹ̀ fáǹtì rẹ̀ òkùnkù fẹ́ kí ru rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí màmá rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin Ọlọ́run bá wa a gbọ́dọ̀ fẹ́yàwó pẹ̀lú ẹ̀mí pé afẹ́fẹ́ dìgbà báyìí bákan náà nínú àwọn májẹ̀mú ètò ìsìnkú máa ń bá ìgbéyàwó jẹ́ òun náà ní kí n fẹ́ ìyàwó kí wọ́n á sọ fún mi pé jẹ́ ó yẹ ọ ìwọ ni ìyàwó ún o ìwọ ni ìyàwó ẹlẹ́ẹ̀kẹfà o ìwọ ni ìyàwó o ìwọ sì ni ìyàwó ẹlẹ́ẹ̀kẹjọ ṣùgbọ́n kókó ń bẹ́ẹ̀ ni pé mò ń fi pé yẹ̀ ò ní jọ ṣùgbọ́n ìwọ nìyàwó ẹlẹ́karùn sọ́tọ́ nù fi ṣẹ̀ríà kọ́tọ́ nù fi ṣẹ̀ríà ìyàwó mẹ́rin péré lọ́lọ́wọ́ bá gbà kéèyàn ọ̀fẹ́ tó bá ti ju ìyàwó mẹ́rin lọ ìjókòó tí yẹn jọ ń jókòó pẹ̀lú ilé yẹn ìjókòó kí ni wọ́n ń pè é ìjókòó zina sànù wa. bákan náà nínú àwọn èyí tó ṣe pé tó bá ti lè wọnú ìgbéyàwó mùsùlùmí lóbìnrin kó jẹ́ ìyàwó fún kèfèrí kèfèrí yẹn kò bá jẹ́ bàkàtàbí kò bá sì jẹ́ ẹni tí èsè bàkàtàbí ọlọ́wọ́ bá ṣe lé wọ̀ ọlọ́wọ́ bá ṣe lé wọ̀ ọlọ́ni wala tunkihul mushrikina hatta yu'minu wala 'abdun mu'minun khayrun min mushrikin walau a'jabakum ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ fi àwọn obìnrin mùsùlùmí fún àwọn kèfèrí o títí tí àwọn kèfèrí tí wọ́n fi gba islam ẹ gbọ́dọ̀ fi àwọn obìnrin mùsùlùmí fún àwọn kèfèrí o títí tí àwọn kèfèrí yẹn ó fi gba islam ẹrú tó jẹ́ mùsùlùmí ó lóore ju kèfèrí lọ gbogbo bó ti lè wù kí ọ̀rọ̀ kèfèrí yẹn ọjọ́ yín lójú tó pé ah èèyàn ló lówó tó báyìí ah èèyàn ló níyì tó báyìí ah èèyàn ló gbajúmọ̀ tó báyìí ah èèyàn ló dáa tó báyìí àní ẹrú tó jẹ́ mùsùlùmí ó lóore ju kèfèrí yẹn lọ. torí di eléyìí eléyìí túmọ̀ sí pé ìgì tí wọ́n so láàrin mùsùlùmí lóbìnrin àti kèfèrí lọ́kùnrin ṣé ìgì yẹn so kò so rárá ìgì tí wọ́n so láàrin ìwọ mùsùlùmí àti kèfèrí lọ́kùnrin ìgì yẹn ò so rárá o torí di eléyìí bá ara rẹ jẹ́ ó sì lu òfin ba lọ́pọ̀lọpọ̀ bẹ nínú àwọn bàbá bàbá láwùjọ wa ń bí tó ṣe é nígbà tí ọmọbìnrin bá mú ọkọ wá fún wa wọn kì í béèrè pẹlẹsìn wo ìlọkọ tó mú wá yìí báyìí wọn kì í béèrè pẹlẹsìn wo ìlọkọ tó mú wá yìí báyìí tí wọn sáà ní pé ọmọ ti rọkọ nítorí wọn kàn máa béèrè ni pé tó níṣẹ́ lápá pé bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ oṣù ni kódà lẹ́bù báyìí lọ́wọ́ ìyá ẹ̀ ó sì dáa báwọn lẹ́bù báyìí lọ́wọ́ ó sì dáa báwọn wọn wá ń ṣègbéyàwó nígbà tí ń ṣègbéyàwó bàbá wa lọ kófìwọ̀ ìyá náà kófìwọ̀ bàbá gẹ̀fìlà abẹ́tí ajá ìyá náà wégele tiẹ̀ onílé gogoro àwọn méjèèjì wa bọ́ sójú agbó wọn wá ń jó wọn kí wọn kẹ́ kú oríire òní o oríire báwo ìṣèlú ẹ̀kẹ́ máa kí wọn ikú ẹ̀kú àṣedànù òní o ẹ̀yin aláìlérò wọ̀nyí o ẹ̀yin tẹ́ ta kò fi ọlọ́wọ́ bá torí tẹ̀sẹ̀ wọ̀nyí wọlé ẹ̀yà tòbílà ọlọ́kọ́ sànù wa bàbá tó fọmọ rẹ̀ tó fi fún kèfèrí sẹ̀mọ̀ kórìí eléyìí kò pé dáadáa ẹ̀yin sì sí mà ẹnìkan wá ní akọ́dé ah, tó tiẹ̀ dùn jù níjọ́ pé ìyàwó yẹn ni fún amutí fífi ah. ọmọ fún kèfèrí sí ojú amutí lọ fífi ọmọ fún kèfèrí ojú amutí lọ torí ẹ nínú òfin Ọlọ́run Ọlọ́run bọ gbà ife kóbìnrin mùsùlùmí kó jẹ́ ìyàwó fún kèfèrí ṣùgbọ́n lọ́wọ́ bá gbà fún mùsùlùmí ipe kó fẹ́ kèfèrí lóbìnrin tó bá jẹ́ bàkàtàbíà tó bá jẹ́ nasara nasraniya àbí yahudiya tọ́ba jẹ́ nọ̀sọ̀rọ̀níyà tàbí yọ̀hùdíyà ọlọ́run bá gbà pé o lè fẹ́ ọlọ́run gbà pé kó o lè fẹ́ èsì pé ọlọ́run ọba sí ọ lójú kòkòrò kọ́ fẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin mo gbà kó o sé àti pé mo ń sí ọ lójú kòkòrò kó o sé torí di eléyìí báyìí kọ̀mọ́ àjẹni tí wọ́n mọ rọ́ọ̀ṣì wọn ipá wọn náà sáni àwọn náà sáni nígbà tó lọ́n tiẹ̀ tí ló ń gbà ọlọ́run ló ń gbà èsì pé ọlọ́run ọba ni mò ń sẹ́yìn lójú kòkòrò kẹ́sì bẹ́ẹ̀ nítorí àfẹnẹjà àlùl mùsùlùmí náà kẹlẹ mùjìrìmí láwọn mùsùlùmí lè dọ́gba pẹ̀lú àwọn ọ̀daràn bí wọn lè dọ́gba torí ẹ kò fẹ́ mùsùlùmá ó pé ó ń sì lọ́nà yàtọ̀ sí kò fẹ́ kíni nasraniya àbí yahudiya làákín allahu azza wa jalla abaha dhalik ṣùgbọ́n lọ́wọ́ bá wa gbà pé ká ti ìdí ni wípé bọ́yá tí wọ́n bá fẹ́ o lè ṣe lójú kòkòrò láti gba islam bóyá tí wọ́n bá fẹ́ o lè ṣe sábàbí kó di ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kálù mú òtún lékún sí i ṣùgbọ́n kó tó di kó di mùsùlùmá ní ìgbà tí wọ́n bá jí lóru tó máa ń kí sọlá ti tahajjud tí wọ́n bá jí lóru tí wọ́n ṣe lórúkọ jésù wọ́n gbọ́dọ̀ kọ́ fún un nítorí pé ojú rẹ̀ ọ̀fọ́ wípé ẹ̀sìn tí ń ṣe ni ẹ́ tó fi lọ fẹ́ wọ́n máa kírun wọ́n máa ṣe kìyàmù lẹ́yìn onu náà sì jí ma máa fò ma bẹ bẹ́ ma máa sẹ abilorúkọ bàbá abilorúkọ ọmọ abilorúkọ tó tó wà sọ pé tó wa nítorí pé ojú rẹ ọfọ tó fi rọ́ọ̀lù nítorí ọ̀rọ̀ọ̀lù ọlọ́wọ́ wa rẹ gbà ọ lára rẹ yóò tún gbà ọ lára àwọn ọmọ rẹ nítorí pé àwọn ọmọ tó bá bí fún ẹ àwọn ńlá o ìjàkadì ọmọ Islam ọlọ́run ló gbà kí ọkùnrin ó fẹ́ wọn nítorí pé ọkùnrin ló máa ń ní kọ̀ǹtúrò ńlé kó tó di pé obìnrin gba ṣòkòtò mọ́ọ̀lì ó gbé yẹ̀rì sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nígbà tó obìnrin bá ti gba ṣòkòtò mọ́ọ̀lì tó ru lé bẹ́ẹ̀. lópin ìgbà tó bá ti pé rẹ ni lé bá wà ó ṣe é ṣe pé ọmọ táwọn ọmọ fi Islam ṣùgbọ́n tí gbogbo ẹ bá ti bọ́ ọmọ pàápàá tọkọ ọba lè ọkọ tí o bá lè bọ́yàwó tí o bá lè bọ́ ma ẹ̀rọ tí ìyá bá pàṣẹ kọ́kọ́ máa ṣe yes ma lọ́sẹ̀kù. tẹ bá pe lórí fóònù pé ah, a ìpàdé àdéhùn tá a tó ṣe pàpàdé a ríra yóò nínú màdámù rẹ̀ mi sẹ́ni mọ́mí rẹ̀ mi sẹ́ tó kò sí tó lè yà lẹ́nu nítorí pé kí ni nítorí pé wa a rí i pé ọlọ́wọ́ bọ̀ gbà ikeke obìnrin mùsùlùmí ìyàwó fún obìnrin mùsùlùmí kan ti wá jẹ ìyàwó fún kèfèrí ó wá gbọ́ ọ̀rọ̀ yìí ó wá ní hàn pẹlụ táwọn ń jó pẹ̀lú ẹni tó ń pè ìjókòó ni àwọn bàbá àwọn ò sì igi yìí àti igi yẹn gan òtó báwo láti wá ṣe tá a tún ṣe àti pé pápá gan àwọn afáà tó péjọ nígbà tí so igi fáwọn ni ni ṣe sọ báwo ti fún kèfèrí ọkùnrin wàláhì ọ̀daràn lẹ́nu tó bá ti bẹ́ẹ̀ wọ́n máa wá dàbí ọgbọ́n wọ́n máa ọkọ tó fẹ́ fẹ́ yàwó yẹn tó Zakaraya Isaac Ezekiel wọ́n wá lọ um, kílẹ̀ kókọ́ Zakaraya kòbúrú Zakariya nìyẹn Isaac Ishaq nìyẹn Joseph Yusuf nìyẹn. báwọn fẹ́ so igi muslim ọ̀sù àti joseph ẹ dákun sí joseph jọ yusuf wọ́n wà á máa ma fi mùsùlùmá wọ́n fi fún kéde wọ́n fi fún káfìrí ó tún ma ka bá sí àlè láàfin sọ́dà abẹ́ kò kúkú dà abẹ́ obìnrin yẹn wà ló ń fẹ́ ṣàtúnṣe báwo làwọn ti ṣe ṣàtúnṣe ọ̀nà tẹ́ gbà ṣàtúnṣe òun náà ni wípé kó o file rẹ̀ lẹ̀ tí kò nídìí kọ́ kọ́ lẹ̀ igi oṣó kí wọ́n lọ́ fẹ́ kọ́ lẹ̀ abẹ́ fura igi oṣó ọwọ́ alọ́kọ̀ ò tí kọ́ọ̀lẹ̀ kọ́kọ́ọ̀lẹ̀ báwo tẹ́lẹ̀ náà kò fi nǹkan kan di ọmú kọ́ páàkì ara rẹ̀ kókó mbẹ́ ni ilé ìjẹ́ ìlànà tá a gbé tí ọba wa tọ́ kóbìnrin mùsùlùmí kọjá ìyàwó fún kèfèrí sọ́tọ́ kí obìnrin tó ń tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó finú fẹ́ dọ̀dẹ́jú lẹ̀ lọ jẹ́ ìyàwó fún bídíà lọ́kùnrin bí kọ́tọ́ kọ́tọ́ kó finú fẹ́ dọ̀dẹ́ júlẹ̀ lọ́jọ́ ìyàwó fún bídíà lọ́kùnrin gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ìyàwó nígbà tó fẹ́ ìyàwó tán lọ́jọ́ ìyàwó yẹn ó wá ló fẹ́ wọ ilé ìwẹ̀ ìgbà tó wọ ilé ìwẹ̀ àtúntì máa fẹ́fẹ́ lẹ́ lọ́wọ́ lọ́ba fa gbogbo orúngbọ̀n rẹ̀ lọ́ba padànù lọ́ba mú ṣòkòtò kan ọ̀wọ̀ ìyún wọlẹ̀ bíi tàwọn aláìlórí lọ́wọ́ ní ìgbà tó wá yọ sí ìyàwó ìyàwó wá wò pé ṣé wọn ni mo fẹ́ lọ́kọ àbí kì í ṣe wọn mo fẹ́ lọ́kọ ó lòun náà kẹ̀dẹ̀ ni ó lòun ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun camouflage ara òun òun dárúgbọ̀n sí tó lóun ti rí pa alùsùn náà lọ fẹ́fẹ́ òun camouflage ara òun òun tẹ́sí kòtò tó wọn máa wọlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe rí ní ìsìn torí kó o lè bá rí ọmú ọwọ́ òun ti ti bá báyìí ó gbé irú obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ kù kó ló ṣe fẹ́ gba ara rẹ̀ lẹ̀ ìyàwó wa ń béèrè níjọ́ ìyàwó níyàwó ìyàwó wa ń béèrè pé sẹ́kọ̀ wọn túlẹ̀ ni à túlẹ̀ kíákíá nítorí pé ẹni tó jẹ báwo ẹ wò ìbẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀tàn jẹ ni ẹ dákun ìparí rẹ̀ kọ́ báwo làárín rẹ̀ ó ti ṣe rí torí ẹ̀ túlẹ̀ kíákíá tó máa kọ́rọ́mọkúmọ́ lọ tóbìnrin bá wà lọ jẹ́ ìyàwó fún ṣíyà ńkọ́ kọtọ kò túlẹ̀ kíákíá kò túlẹ̀ kíákíá torí rẹ léyìn kọtọ kò jẹ́ kí ni ẹnìkan nìkan ó wá ń ṣèṣe alùsùnà wọ́n ti wá jọ wà pẹ́pẹ́pẹ́pẹ́ òjijì lọba hàn sóbìnrin ike ọkọ òun náà a máa ti orí ọká a máa ti orí ejò a máa fi sí fáwọn èèyàn sí tí òkun mọ́sẹ̀ lọ́ba rí pé babaláwo lọ́kọ̀ òun léde kúkúrú. báwo ni irú obìnrin bẹ́ẹ̀ ó ti ṣe báwo ni irú obìnrin bẹ́ẹ̀ ó ti ṣe sẹ́ẹ̀mọ́ sí àwọn obìnrin mọ̀sáàkà yàrá mìsìkìnà mìsìkìnà sì làwọn obìnrin yẹn ni pọ́ọ̀lù lẹ gidigidi ó ti pariwo ti bo lójú ó ti di damage ọwọ́ ahàn sí ipò daràn paraku iná ìlẹ́ni tó ń jẹ́yàwó fún ẹ dákúrò bó onírú obìnrin bẹ́ẹ̀ ó ṣe wọ́n lẹ́yìn ọ̀jọ̀gbọ́n báwo lẹ báwo lẹ fẹ́ kó ṣe kó túlẹ̀ ni nítorí pé ẹni tó lọ gbọ́dọ̀ rẹ yẹn òfin dání sẹ́ẹ̀sì máa ń gbé ọlọ́wọ́ bá ọsọ pé wala yuflihu sahiru haythu ata gbogbo ọ̀nà tí òfin náà bá gbà wá kò ní sórí rẹ̀ torí délé wala qad alimu liman ishtarahu ma lahu fil akhirati min khalaq wala bi'sa ma sharu bihi anfusahum law kanu ya'lamun gbogbo ntí òfin náà fowó rẹ̀ rà kò ní jèrè lára rẹ o torí nǹkan òfò ni wọ́n fowó tí wọ́n rà bákan náà ẹ̀yin ti mà nínú àdìsá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ife owó tó fi náà pankọ sówó rẹ ni àbí owó òfò owó òfò ni nínú owó tọ́lọ̀ ń ṣe lára mu ni ẹ sì mà nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam fi ń bẹ nínú tí máa kọ́ dínà kájú ọgbà kọjá pé ń ń jẹ haramu ni ẹ̀rí thumma dhakara ar-rajula. يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا رب أها ومطعمه وملبسه ومشربه وغذي بالحرام فأنا يستجاب له إما تبالو فوق تاكو بوتي مالي هو حرامني tọ́jọ́ pé náà ní fi ń bọ́ ẹ náà ní fi ń bọ́ àwọn ọmọ ó wà ń bẹ nínú àwọn májẹ̀mú àwọn májẹ̀mú tó ṣe pé tá a bá kì bọ́nú ìgbéyàwó kò ní ba ìgbéyàwó jẹ́ ṣùgbọ́n àwọn májẹ̀mú yẹn la gbọ́dọ̀ bàjẹ́ tá a wò dànù ó ń bẹ nínú àwọn májẹ̀mú tó ṣe pé tó bá wọnú ìgbéyàwó kò ba ìgbéyàwó jẹ́ ṣùgbọ́n àwọn májẹ̀mú yẹn láàmú tá wò dànù nínú àwọn májẹ̀mú yìí báyìí òun náà ni kéèyàn fẹ́yàwó pẹ̀lú májẹ̀mú yìí pé la nafaqata laki bí kóbìnrin ó kira rẹ̀ bọkùnrin lọ́rùn bí ẹ sá fẹ́ mi ẹjọ ẹ fẹ́ mi sa ẹjọ ẹyin náà mọ fẹ́ kẹ ẹ fẹ́ mi mi fẹ́ lọ́kọ mi àfẹyìn ọkẹ kò burú awú ọ̀rọ̀ rẹ̀ sí nígbà tó wà lọ wọrọ rẹ̀ sí ọlọfẹ làkín under condition fẹmi ní nakọbọlẹ olórí mo gbàtà eléyìí shartun batil májẹ̀mú burúkú ni a lè gbá wọlé nítorí pé téèyàn bá tó bá bọ ọmọ ẹsẹ kò gbọ́dọ̀ ránṣẹ́ pé mo ọ lórí pé ní nakọ́bọ̀ lé ọ lórí sọrọ ni ṣe sọrọ sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ náwó lé lórí ọfẹ́ ìyàwó lórí pé ò ní pèsè ibi tí máa gbé ṣé májẹ̀mú ni ẹ májẹ̀mú burúkú ni ẹ tá à ní gbà wọlé èèyàn ìyàwó lórí wípé tí mo ọmọ kan fi ràn ni yẹ ọ bá wù mí màá ma wá dọ̀ rẹ ma fi ọjọ́ kọ̀ọ̀kan fáwọn bá wù mí ṣé ṣàrùtù yẹn só mu májẹ̀mú burúkú ni ṣàrùtù ń báàtìl kullu ṣàrùtìn laysa fi kitabillah fahuwa báàtìl walau kana mi àtẹ̀ṣọ́r gbogbo májẹ̀mú tí o sinu tírà Allah tí o sì sinu sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam májẹ̀mú burúkú ni kọ̀bá àjọgọ́rùn kọ̀bá àjọgọ́rùn májẹ̀mú torí rẹ̀ májẹ̀mú yà á nígbà wọlé bákan obìnrin náà ń kọ́ wọ́n fẹ́ ọwọ́ àyùmọ̀ àgbà láti fẹ́ yín but mo ní condition kan condition yẹn ni pé àwọn ìyàwó tó ti wà á lé tẹ́lẹ̀ kọ̀ wọ́n lẹ̀ torí mi ti ẹ̀fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan kan bẹ̀ wọn náà wà ní kò burú ọkọ̀ lẹ̀ kọ́kínní lẹ̀ shartun batil májẹ̀mú burúkú ni a gbọ́dọ̀ ti torí pé afẹ́fẹ́ nìkan káwa kọ ẹnìkan lẹ̀ kọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà ṣùgbọ́n tá a bá ti so igi a so igi lórí pé condition obìnrin yẹn ni pé kọ́ kọ àwọn ìyàwó tó wà ń lé a sọ pé igi ta tó lálàáfíà ṣùgbọ́n kọ̀ǹdíṣàn rẹ̀ kọ́ ó ti wó a gbọ́dọ̀ fi ṣe wa o a gbọ́dọ̀ kọ́ obìnrin kan nítorí pé a fẹ́ fẹ́ obìnrin míì májẹ̀mú kí májẹ̀mú lélẹ̀ yẹn. bákan náà ọ̀nbẹ nínú àwọn májẹ̀mú èyí tó ṣe pé ọkùnrin lè dá ṣùgbọ́n tó ṣe pé ńgbà tí wọ́n bá fi ìyàwó fún un yóò bá pé kèsì bẹ́ẹ̀ nìyàwó rí lápèjúwe kéèyàn dá májẹ̀mú kóbìnrin àbí kọkùnrin kọ́ dá mẹ́jẹ̀mú kó nítọ̀ ìyàwó tí mo ń fẹ́ kẹ́ bá mi wá o mùsùlùmọ́bìnrin ni mo fẹ́ fẹ́ o wọ́n ti láwọn ti bá rí yàwó nígbà tó dé lọ́ba bá pé ìyàwó yẹn dọ́kàtì ni kìí ṣe mùsùlùmá nasraniya ni lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ti bọ́ so igi wo sílé ọlọ́sáàjì wọ́n láti bọ́ so igi o ọ̀wá dúró o tún ra coca-cola pepsi ọ̀rọ̀ afáwọn ọ̀rẹ́ rẹ ní maka mọ́líkìlódé lónìí ọ̀rọ̀ alhamdulilayi wọ́n bá mi so igi kan lé ní. o sì tún fóònù ìyàwó tí mo ní kẹ́ ẹ bá mi so igi rẹ̀ tẹ́lẹ̀ ti so ṣé mùsùlùmáàni ọ̀rọ̀ àfọkànbalẹ̀ ah, fọkànbalẹ̀ àwọn ah, ah, àbọ̀ ọ̀fẹ́ lomi ìtọ́ yàtọ̀ sí mùsùlùmáàni nígbà tó dé lọ bá bá pé kì í ṣe mùsùlùmá. sàrùkú mẹ́tẹ̀ẹ̀mú ti tàṣí àbí ọ̀tàṣí ọ̀tá sí fa anta bil khiyar àyè ń bẹ fún ọ láti tẹ̀sà nínú kó filẹ̀ kọ́mọjẹ́ yàwó rẹ tọrọ lọ ń gbà pé kọ́ fẹ́ kìtàbí yàtẹ́lẹ̀ náà àbí kò sí pé áá ìwọ ò ṣe máa o torí pé kò sí tó fẹ́ fi kìtàbí yàtẹ́ ìyẹn dá méje mu pé ìyàwó tí mò ń fẹ́ kẹ́ fún mi o ìwọ ò sí nílé mò ń fẹ́ kọ́ ti ọmọge mò ń fẹ́ kọ́ ti ọmọge mi ò fẹ́ abilékọ mi ò fẹ́ni tó ti lọ́kọ kan rí mo ti ń dá mẹ́jẹ̀mú tí mo fẹ́ bá ìbálẹ̀ rẹ̀ ń bẹ̀ mi ìfẹ́ obìnrin tó ti ṣe zìnà rí wọ́n lè fọkàn balẹ̀ ìgbà tí wọ́n fi ìyàwó fún ọ tí wọ́n bá so igi kó tó dé lọ́ba bá ń pè tọ́ ìyàwó tó fẹ́ fún ọ abilékọ ni àbí kò tiẹ̀ lọ́kọ rí kó ti ṣe zìnà rí fa anta bil khiyar tó bá wù ẹ́ fòfin lẹ̀ tó bá sì wọ̀ ọ́ kó pé kọ́ máa lọ. eléyìí ọ̀nbẹ nínú àwọn mẹ́jọ ìmú tó sọ pé tó bá ṣẹlẹ̀ kọ́ bàgbéyàwó jẹ́ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ó ní ẹ̀tọ́ àti ṣẹ̀ṣà bákan náà mo ń fẹ́ pé ìyàwó tí ẹ bá mi so igi fún kí n tó dé kó jẹ́ ìyàwó tí ò lálébù lára o kò gbọ́dọ̀ jẹ́ afọ́jú o kò gbọ́dọ̀ jẹ́ adití o kò já yáyá o wọn lè wá fọkàn nígbà tí wọ́n bọ̀ so igi fóbìnrin tó dé lọ́ba bá pé ìyàwó tó so igi rẹ̀ tó so igi fún láàrin rẹ̀ àti ẹ̀ ọjà yáyá kì í yáyáyáyá ọ wá ah, ah, ah, ẹ ṣàdá ẹ ṣàdá tòtí ẹ bọ́ọ̀lù tó wù ọ́ tó wù ọ́ kọ́ gbà tó sì wù ọ́ kọ́ ọ gbà àmọ́ igi tí wọ́n so kọ́ ó ti so tó o bá gbà kọ́ máa lọ lé wọn tó o bá sì gbà ìyàwó rẹ náà ni. bákan náà obìnrin obìnrin ni ẹ bá ń wọ́kọ̀ o ṣùgbọ́n kọ́tẹ́ bá mi wá mọ̀ fẹ́ kọjọ́ ọmọlúwàbí ìfẹ́ rú èmi ọ̀fẹ́ jẹ́yàwó fẹ́ rú nítorí pé al-abdu mamlukun ma'a ma malak nítorí pé ẹrú owó ló jẹ́ àtòun àti ntóní owó ló fọlọ́wọ́ rẹ̀ tí mo bá wá lọ fẹ́ ẹrú ọmọ tèmi àtẹrú bá jọ ń bí yóò tún di owó fọ́gà ẹrú torí ọmọlúwàbí ni kẹ́ bá wá wọ́n bá ti lọ wọ́kọ̀ fún wọ́n so ìjì láàrin wọn nígbà tí wọ́n délé lọ́ba hàn síyàwó pé ẹrú ni wọ́n fi òun fún lábẹ́ òfin ọlọ́run ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ láti fẹ̀sà ọlẹ́tọ̀ọ́ láti fẹ̀sà lọ́ba wù láti lọ́ọ́ jẹ́ ìyàwó fẹ́rú òun lọ́mọ tí wọ́n bá sì wù láti lọ jẹ́ ìyàwó fẹ́rú ajẹ́pẹ́ kọ́ máa lọ ọ́ lé wọn. lọ fún mẹ́kò tó wà mẹ́kò wà láàrú kókó tó ra epo sínú tiẹ̀. naam eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù tá a bá fẹ́ ìyàwó ó ṣeéṣe kó jẹ́ pé ìyàwó tá a fẹ́ ó ní àlàáfíà nǹkan kò ṣe ó sì ṣeéṣe kó sì jẹ́ pé ìyàwó tá a fẹ́ nǹkan ṣe ìyàwó tí nǹkan ṣe tó bá jẹ́ pé òní wọ́n bá fi fún ẹ àléébù tó wà lára rẹ̀ tó bá jẹ́ àléébù tí ò jẹ́ kí ọkùnrin ó lè súnmọ́ ni kò ní jẹ́ kí ìbálòpọ̀ ìbálòpọ̀ ó ṣeéṣe láàrin ìwọ àti ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá wù ẹ́ láti kọ́ọ́lẹ̀ o lè kọ́ọ́lẹ̀ ọmọ pé bí ìyàwó yẹn ti ṣe rí inú tó fi fẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó fẹ́ tán ó padà rí pé àléébù yẹn ń bẹ pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba gbà ibi tó bá wù ọkọ̀ kọ́ọ́lẹ̀ tó bá sì wọ̀ kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ nínú àwọn àléébù yẹn kò náà ní kọjá yìí pé ọkùnrin tó bá fẹ́ bá irú obìnrin bẹ́ẹ̀ lò pọ̀ abẹ́ rẹ̀ rọ́nà kọjá nínú abẹ́ obìnrin yẹn bí kọjá yìí pé ẹran kan wù nínú abẹ́ rẹ̀ kí abẹ́ ọkùnrin rọ́nà lọ àbí kó sì jẹ́ pé kan wù ní abẹ́ rẹ̀ ọkùnrin lọ́nà láti rọ́nà wọlé àlébù ńlá lélẹ́yìí nítorí kóbìnrin tó á ń bọ̀ síbọ̀ sí pé yóò bì má láti ti mà wíkẹ́ maqsidun min maqasid ash-sharia èyí e tí à ń ti torí rẹ̀ ṣègbéyàwó òun náà ní ká lè bá bímọ àwa tá a wá ṣèyàwó nítorí ká lè bá bímọ ìyàwó tá a wá fẹ́ ká lè bá bímọ ọ̀nà tá a lè gbà fún wa àti bímọ ọ̀nà dí ọ̀sọ́nà bẹ́ẹ̀ kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run sí kíkọ́ ọkọ̀ ọ̀rú bẹ́ẹ̀ lẹ́nu kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run ibi kọ̀ọ̀kọ̀ ìlú ìyàwó bákan náà lọkùnrin gbàtí sọ fún ọ pé i love you tí wọn náà sọ pé i love you òkùnkùn ní sọ pé báwo lẹ rí sà òní sọ fún yín pé ara yín wá yìí pé arábìnrin yìí arábìnrin yìí wá rí i pé ti wà gígé. abẹ́rẹ́ ojú kónkó báyìí lọ òsín tó lè ṣe lọ́ba bú sẹ́kún lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú wípé kọ́ tọrọ pé kó tún yín ká kí kálukú ọmọ lọ lọ́ọ̀rẹ̀. bákan náà ọkùnrin tó ṣe é pé wọ́n ti fa ìpọn rẹ̀ lọ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ bọ́bá tẹ̀ bóbìnrin lò kò lè bímọ tọ́ wá hàn síyàwó ìgbéró ọkùnrin báyìí ló ń fẹ́ àjẹ́ ìpè tọ́ kò burú kí wọ́n túká kò burú kí wọ́n túká yẹn ó túmọ̀ sí pé tó bá wu ọkùnrin láti láti dirú obìnrin bẹ́ẹ̀ mú kó dìmú tó bá wu obìnrin láti máa bẹ pẹ̀lú ọkùnrin tó náà lálébù bá kò burú kí wọ́n jọ máa wà ṣùgbọ́n o èyí tó jẹ́ ohun àfojúsùn ńlá tá a máa ti torí rẹ̀ fẹ́ obìnrin oní àníkàlẹ̀ bá bímọ kò ní kò lè wáyé láàrin tiwọn àjẹpẹ́rú ìyàwó bẹ́ẹ̀ yẹn òun kó lè bá a máa dáná fún ẹ ó ní kó lè bá a máa bọ́ gbálẹ̀ ó ní kó lè bá a máa fọwọ́ rọ lẹ́yìn kìí ṣe pé ru eléyẹn ó ní kó lè bá a bí máa fọ ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run irú àwọn obìnrin báwọn àti irú àwọn ọkùnrin báwọn wọ́n ní àyè láti sẹ̀sà láti bẹ pẹ̀lú ara wọn àbí láti má bẹ pẹ̀lú ara wọn. bákan àwọn mẹ́jẹ àwọn àléébù kan bẹ̀ wọ́n tó ṣe pé àwọn àléébù yẹn kò pé kéèyàn má bóbìnrin lò kò sì pé kọkùnrin ọmọ lè bóbìnrin lò ṣùgbọ́n àwọn àlébù yẹn ó máa ń lé dínà síra yẹn ẹ ti ti mọ̀ pé ẹni lè súnmọ́ kò súnmọ́ pa lò tírò àlébù yìí bá ń bẹ lára ọkùnrin àbí bá ń bẹ lára obìnrin èkíní kejì wọn àyè ń bẹ fún láti sẹ̀sà láti pé kẹ́nìkejì ọmọ lọ òun náà ni bí àrùn ẹ̀tẹ̀ kọ́ lọ́ọ́ ọ̀fẹ́ ìyàwó ọpadà hàn sí ọ̀pá dẹ́tẹ̀ Ọlọkọ ọlọ́kọ sí lábẹ́ òfin ọlọ́run kò burú kí kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ bákan náà afẹ́yàwó a rí pé ó ń wèrè ó ń sinwín òfin akáni ọkawọ́ àbọ̀kálẹ́sẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ̀kùn ọ̀túnka anabi sallallahu alayhi wa sallam wọ́n ní fir min al-majdhumi firaraka min al-asad sáfù aká gẹ́gẹ́ bó ti ṣe máa sáfù kìnìún wọ́n wá ti torí eléyẹn ọ̀sáfù obìnrin yìí ẹ̀kọ́ra yín lẹ̀ kò sí tó burú mbẹ́ àbí ìyàwó tó fẹ́ ọkọtọ tó ọ yọ òròbó nídìí ìdí rẹ̀ yọ bọ̀m̀bọ̀m̀bọ̀ níbi tí a máa gbá ayé àgbẹ̀ tó bá ti wá yọ sòkòtò ń subhanallah ewolele kò wojú wò kálukú wa túlẹ̀ fúnra wọn kò sí tó burú àrùn kan bẹ́ẹ̀nbẹ́ àrùn tó ṣe pé ó mú kí ètùtù ọmọ tu jáde lábẹ́ rẹ̀ gbogbo ètùtù náà ọmọ tu jáde tí ọmọ rùn ráì ọkùnrin yìí wá rí pé káì alòdì agbìyànjú gbogbo tá a lè gbà ọmọ àdìsọ́ kò burú ọmọ kò burú lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa ọmọ eléyìí fi hẹ́ àsìkò tó ń fẹ́ yà wò. ọlọlọ mọtọ fẹ́ àsìkò tó ọlọkọ ọlọlọ mẹni tó fẹ́ ọsàmà bẹlọ o kọlọdé ọjẹ pé ẹni o ọgbádùn ẹni tó fẹ́ kìí ṣe èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe ẹni tó lálébù lára ẹni tó sì lálébù lára yẹ kò ní sọ fún ẹ kó tó fẹ́ bọyọkùnrin àbóbìnrin kò ní sọ fún ọ nígbà tí kálukú bá ti bọ́ síra wọn lọ́wọ́ tán tí kálukú bá nù ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ti ń yọ lẹ́nu oná lẹ́nu rúrùn tẹnu ọmọ ọrùn ra ẹ̀ tí máa ń sọ̀rọ̀ nírú nírú họ́ọ̀lù yìí gbogbo yẹn wọ́n gbọ́ pẹ́nu nǹkan kan rùn nǹkan kan rùn tí àbáwá ń gbọ́ nírú àdúrà yìí ńlá yìí pé nǹkan kan rùn sábàájọ yàrá kótópó tí nǹkan kan ò ní rùn à nǹkan púpọ̀ ni ọmọ rùn òun á rí i pé káì òun ò ní lè ṣe sùúrù wàláhì tọ́ a gbọ́dọ̀ wọ́lẹ̀ láti bọ́ lọ́wọ́ aburú torí ẹ̀ kíkálukú ọmọ àlọ́lọ́ rẹ̀ kò sí ní tó burú mbẹ́. ọ hàn sí ìyàwó ipe ọkùnrin tó ń fẹ́ yìí báyìí kìí ṣe bímọ bímọ o torí ìyàwó mẹ́ta ti wà ń lé síwájú tóun ẹlẹ́ẹ̀kẹrin kò sí kanu wọn tó lóyún rí ambọ̀sibọ́sí pé yóò bímọ rí ìwọ́n tún wá tọrọ ti hàn tí ò ní bí ma torí de eléyìí ọtọ pé kóbìnrin kó túlẹ̀ tọba ajẹ́ pé ọkọ tó ní kọ ọkọ yìí báyìí kì í ságàn ó lè bí ma ó lè bí ma ṣùgbọ́n abẹ́ kì í ṣiṣẹ́ gbogbo ìgbà kì í gbogbo tó tutù bá mú òtútù máa mú bá obìnrin lò irú àwọn ọkùnrin báyẹn pè wọ́n ṣe sùúrù fún fọ́dún kan gbáko àmọ́ wà wò nú ọdún ìgbà wo lára rẹ̀ máa gbé ìgbà wo lára rẹ̀ gbé tára rẹ̀ bá tilẹ̀ gbé ńgbà kan àdúrà rẹ̀ gbà mí obìnrin ò níbi kan tí ó lọ. àmọ́ tọ́dún bá tilẹ̀ yípo tí ara rẹ̀ ọba gbé tọ́ obìnrin lè máa lọ tiẹ̀ eléyìí jẹ́ báyẹn. àwọn ọkùnrin àti obìnrin wọ́n jọ jẹ́ ọkọ àtìyàwó ara wọn kèfèrí lọkùnrin kèfèrí lobìnrin kèfèrí lọkùnrin kèfèrí lobìnrin ẹ̀yin sì ti màlábì òfin ọlọ́run ife àwọn tí wọ́n fẹ́ ra wọn síwájú kún tó gba ẹ̀sìn islam ìgbéyàwó wọn nínú òfin ẹ̀sìn islam ìgbéyàwó ni lópin ìgbà tó bá ṣe pé nínú ìlànà ẹ̀sìn wọn tí wọ́n wà wọ́n kà kún ìgbéyàwó. ìyẹn ni pé tí wọ́n bá gba ẹ̀sìn islam lórí ìgbéyàwó tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin yìí èyí tí wọ́n ti ṣe síwájú kún tó di mùsùlùmí islam ò ní fagilé ìgbéyàwó yìí. ní ìsìn yẹn ń tẹ̀sìn nasọ́ra bọ̀ ó lòun di mùsùlùmí marhaban bikum ọkọ àtìyàwó ara yín náà nìyí yahudi bọ̀ ọgbẹ́sì islam a marhaban bikuma mùsùlùmí tẹ̀tí jẹ́ yẹn ó ti ó ti gbogbo àlébù bá tiẹ̀ wá náà nà tẹ̀ fífẹ́ ra yín. bákan náà àwọn wọ́n làwọn fẹ́ gbẹ̀sì islam àwọn méjèèjì gbẹ̀sì islam ìgì tí wọ́n tò lórí ìlànà Ṣàngó tẹ́lẹ̀ yẹn islam wọ́n sọ pé kò burú lópin ìgbà tó ṣe pé lórí ìlànà Ṣàngó tí wọ́n ti sóyún tẹ́lẹ̀ àwọn tí wọ́n bẹ nínú ẹ̀sìn wọn wọ́n sọ pé wọ́n sódà. tọ́ ìyẹn tọ́kọ àti ìyàwó bá gba islam àmọ́ kọ́ nìkan ló gba islam ìyàwó kò gba islam ọkọ gba islam ìyàwó ń bẹ lórí kèfèrí ìyàwó yóò máa bẹ ní ipò ní ipò ipò lè jẹ́ ìyàwó fọ́kọ rẹ̀ lópin ìgbà tí ó bá ti parí ìdà nítorí pé ńgbà tọkọ ti di mùsùlùmí tí ìyàwó ń bẹ ń kèfèrí ìkọrẹ ẹni sílẹ̀ ti ṣẹlẹ̀ torí kọ́ lọ sọ pé wàlá tumsiku bẹ̀rẹ̀ tọ̀mílì kàwáfẹ̀ ẹ bẹ́ẹ̀ di àwọn obìnrin tó jẹ́ kèfèrí mú gẹ́gẹ́ bí ìyàwó ọkọ gba Islam ìyàwó ò Islam ààyè ń bẹ fún ìyàwó láti jẹ́ ìyàwó rẹ̀ lópin ìgbà tó bá gba islam kó tó di kó parí ìdá rẹ̀ tí ìyàwó bá fi lè gba islam kó tó parí ìdá ìgbéyàwó wọn tún bẹ àní tún igi kankan so láàrin wọn mọ́ àmọ́ tí ìyàwó wọn bá gba islam títí tó fi parí ìdá ìgbéyàwó yẹn ti bàjẹ́ tí ọkọ bá ní fẹ́ àyàfi kó tuntun igi so àyàfi kí wọ́n tún tún igi so akramakumullah ọkọ àtìyàwó kẹjọ wà wọn bá ti sọ òṣèjọ kan wọn bá láwọn fẹẹ ti islam lẹ ọlọmọ ti sàdánwò fún wa wọn làwọn fẹẹ islam àwọn àwọn méjèèjì ti kẹfẹ ni lábẹ́ òfin ọlọ tí ọkàn nínú wọn bá padà sí ti ẹsẹ islam bóyá ìyàwó lọ padà sí sínú ẹsẹ islam tí kò sọ́dọ̀ bí ta lọ ìyàwó bẹ̀rẹ̀ sí ní fẹ́ ìdá láti wà tó ti padà sínú ẹ̀sìn Islam wípé òwò lọ fi ọkọ ìlú lẹ̀ tí ọkọ bá fi lè padà sínú ẹ̀sìn Islam kótó di pé ìyàwó parí ìdá rẹ̀ ajẹ́ pé ìyàwó tó máa jẹ́ ìyàwó fún tọkọ bá fi lè padà sí di ẹ̀sìn Islam kótó di pé ìyàwó parí ìdá rẹ̀ ajẹ́ pé ìyàwó tó máa jẹ́ ìyàwó tí ó padà. tí ìyàwó bá fi parí ìdá rẹ̀ àwọn olùbá wa sọ pé obìnrin yẹn ó lè lọ lára kọ́mọ́tì lọ́kọ̀ mi tọ́lọ́ ọba bá ní gba Islam wọ́n ní yóò tún máa jẹ́ ìyàwó láì tún ìgì so yóò tún máa jẹ́ ìyàwó láì tún nígbà tá a bá fẹ́ yàwó ó wa wípé ìyàwó tá a fẹ́ yìí báyìí ọmọ ni o àtìlé kan ti mú o kó tó wá di ara lé tiwa o òun náà ó ní àwọn ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ àwọn ẹ̀tọ́ rẹ̀ a gbọ́dọ̀ fún un nínú tó jẹ́ ẹ̀tọ́ láàrin ọkọ ètò oníkálukú wọn gbọdọ mójútó fẹ́nìkejì rẹ̀ ìmójútó yóò kí ìgbé àlàáfíà wà láàrin ọkọ kíyàwó ọmọ mójútó ọkọ rẹ̀ lórí rẹ̀ yóò jẹ́ kí ìgbéyàwó wọn kọ́kọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bákan náà kí ọkọ kó sì máa pé ìwọ ìyàwó rẹ̀ lórí ẹ̀ yóò kí ìgbéyàwó wọn kọ̀kalẹ̀ kárẹ́tì kìí ṣe ọkùnrin nìkan lọ́lẹ́tọ̀ọ́ tó ní láti gbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó náà lẹ́tọ̀ọ́ tó náà lẹ́tọ̀ọ́ sí láti gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ torí kọ́ náà bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirrijali alayhinna daraja àwọn obìnrin àwọn náà ní ẹ̀tọ́ lórí àwọn ọkọ wọn ní ìbámu pẹ̀lú tó ṣe ike kò sí ìtayọ ẹnu àlánú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá fún àwọn ọkùnrin láti lọ lórí àwọn obìnrin tontigbọ àwọn obìnrin náà ní ìwọ lórí àwọn ọkọ wọn ṣùgbọ́n ká mọ̀ ìpè ọlọ́wọ́ bá fún àwọn ọkùnrin láti lọ lórí àwọn obìnrin ìwọ tó jẹ́ ọkùnrin nínú ìwọ ìyàwó rẹ kò náà ní kọ́ ọmọ nálé lórí kọ́ ọmọ náwó léyàwó rẹ lórí kọ́ ọmọ nálé ìyàwó rẹ lórí kọ́ ọmọ nálé ọmọ rẹ lórí ìdí àti ìmú má fi fìyà jẹ wọn. aṣọ tí ọmọ wọ ibi tí ọmọ gbé èyí tó ṣe é gbé irú rẹ̀ lọdọgba sí irú rẹ̀ irú rẹ̀ lọbàrú rẹ mú ó pèsè rẹ fún ìyàwó rẹ nínú wọ ìyàwó rẹ lórí rẹ̀ oná ní kọjá ní tí ọmọ bùwà rere sí kọjá tí ọmọ bá gbé dáadáa kọjá tó ti fi ọmọ ní ìgbà tí ìyàwó rẹ bá ń bínú ìyàwó ń bínú kọkọ máa ti àfaradà kò sì jẹ́ni tí ọ̀nà wá àti yọ ìyàwó rẹ nínú ní ìgbà tí ìyàwó rẹ tó bá ń bara jẹ́ kò sì jẹ́ni tó ti pé yọ̀ọ́ máa sánà àti wá àlàáfíà fún ìyàwó rẹ bí ìyàwó bá ń sáré má dáadáa rẹ má pàdé kó o sì rí kó o lójú tó pé ìyàwó rẹ ó ń ṣe ti ọlọ́run ọba fi pa láṣẹ gẹ́bí kákìrún kágbá o káyọ̀ sàkátọ́ bá ló kọlọ̀sẹ̀ hajj kó o sì mójútó at-tauhid kó o sì mójútó pé ìyàwó rẹ ó dìnnà sí gbogbo ńdọ́lọ́ ọba ti léwọ̀ kó sọ́ra fún ṣírk kó sọ́ra fún bídà àdáadáa lẹ̀ kó sì sọ́ra fún al-ma'asi àwọn ẹ̀ṣẹ̀ ọ̀ràn ẹ̀yàn ló jẹ́ lórí ọkọ kíkẹ́ kó mójútó eléyìí nínú wọ ìyàwó rẹ lórí rẹ kó náà ní kọ́kọ́ ìyàwó rẹ lẹ́sìn tí ìyàwó rẹ bá jẹ́ aláìmọ̀kan kò nímọ̀ nípa ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ pàṣẹ kọ̀ọ̀kọ̀ nípa ẹ̀sìn kó o sì gbọ́dọ̀ la wàhálà bọ̀ lọ́rùn gbogbo tó bá ju agbára rẹ lọ lọ́la bọ̀ lọ́rùn nínú ẹ̀tọ́ rẹ lórí ìyàwó rẹ òun náà ní kọ́ jẹ̀gbádùn ìyàwó rẹ ní gbogbo ìgbà tó o bá fẹ́ ní gbogbo àyè tó bá wù ọ́ gba ọ̀nà yòówù tó o bá fẹ́ lókè ìgbà tí o bá ti tẹ̀mí tọ́lọ̀ o bá ti lé wọ̀ eléyìí ọlọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún ọ o ò sì gbọ́dọ̀ ta ẹnu àlọ́ ọlọ́wọ́ bá wa nínú eléyìí lókè ìgbà tó bá ti pé jíjẹ ìgbádùn tó fẹ́ jẹ ìgbádùn ìyàwó rẹ kò ní mú kí ìyàwó rẹ kọ́ sí tọ́lọ̀ kò sì ní mú kọ́takùtọ́lọ̀ nínú wọ̀yàwó rẹ lórí ẹ onígbé tó o bá jẹun gbogbo náà ló jẹjẹ tó bá tọrọ aṣọ tó bá tọ sí lọ́rùn tíyàwó rẹ bá tẹ tó o bá bá wí ọ gbọ́dọ̀ gbá létí o ọ gbọ́dọ̀ gbá lójú ojú náà lẹ́rìí tẹ̀mí fẹ́ ra yín ẹlójú rẹ̀ wò yín ọmọ yẹn bíútì ọmọ yẹn bíútì ntí wọn rí náà lójú a ọkùnrin yẹn á ń sọ̀n ntí wọn náà rí lójú ẹ kí ló wá dé tó yẹ pé gbàtọ tẹ ọ ojú lọ wá gbà oníkótó yẹn ó ń pẹ kótó yọ bọ bàbá bà ọ gbọ́dọ̀ gbá lójú ó sì gbọ́dọ̀ bàjẹ́ wọlé kọbẹ ọ gbọ́dọ̀ bàyàwó rẹ jẹ́ eléyìí ọbẹ nínú àwọn ìwọ ìyàwó rẹ lónìí. وألا تهجرها إلا في الدار أسوار قويتي أولي طبعا سي أيا في نينو لي نينو لي نادو تنقو بينو إذا كنت في ليلة أو ألو ألو رامي رامي ọmọ pé baba alágbájá fún amatiri wa tó ti bẹ́ẹ̀ ta eléyìí kọ́ ló sì tọ́ba sì ọ inú ilé náà yóò ti mọ̀ pé yẹ òun sẹ̀ tó ń bá òun ìwọ ìyàwó kọ́ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ kọjá tí ọ̀rọ̀ ti pẹ́pẹ́ búburú kọkọ rẹ tí ọ̀rọ̀ ti sẹ́tì ọmọ ọlọ́lá ni mí ọmọ èèyàn pàtàkì ọmọ gbajúmọ̀ èèyàn èmi ni màmá agbálẹ̀ fẹ́nìkan màmá afọ́tò fẹ́nìkan onífẹ́nìkan ọkọ rẹ nìyẹn <laughs> ó ń sera rẹ ó ń sera rẹ jẹ tòun gbàtú ti kú lórí bàbá rẹ o ti wá sílé ọkọ rẹ. ọkọ rẹ ló ti sẹ́sìn iṣẹ́ tó ti sẹ́sìn yẹn ọgbàládà kò ní gbogbo tó bí ìgbà tó ń ọlọ́wọ́ bó ládàá torí obìnrin tó gbọ́ wa ló gbọ́ dání lẹ́kọ̀ọ́ wọ́n ní kí n sọ̀rọ̀ yẹn lórí obìnrin kọ́ dáná kọ́kọ́ rẹ̀ sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kọ́ pọ̀ ìwẹ̀ fún sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kó gbálẹ̀ sọ̀rọ̀ yẹn lórí kó bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo ló ti lè jẹ́ ìyàwó ilé ọkọ tó ọba dáná kọ́kọ́ rẹ̀ ọ̀gbálẹ̀ ọ̀fọ́sọ́ ọ̀lọ́sọ́ òsìfẹ́ jẹ́ ìyàwó gidi òsìfẹ́ kí ìyàwó ọ̀fẹ́ kọ́kọ́ gbọ́ dànù láìpẹ́ ọjọ́ ọgbọ́dọ̀ ti sẹ́ kọ́kọ́ rẹ̀ torí alimami tó ń kọ́yè rahimahullah lẹ́yìn ìgbà tó ń sàlàyé kékeré sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin kó sékìní kó sékìní wọn ni àmọ́ obìnrin wo ló alẹ́ rí lé ọkọ gbé tí ọba ti sẹ́ ti ọkọ rẹ̀ torí ní ilé ọdọwọ rẹ o máa rẹ jẹ o báwa kò ti di màkà ìmàdí olè ọkọ o ti ra rẹ ni ẹ ọkọ bá sọ ó kó dàtí pọnpọn kì irun mẹlẹ irun mẹlẹ ọkọjá lọ bọ ẹkú sẹ a irú ìyàwó bá ọ̀dájú kọ́ fẹ́ gbélé ọkọ ọkọ tó ronú pé bí ń pa wọ́n tún fi ń dé lùbọ́ sí i wọ́n rò ó wò ó pé tọ̀ ẹrù dáadáa kọ́ mẹ́lẹ́ mọ́ ọ́n à láìla irú obìnrin báwọn fẹ́ gbélé ọkọ tẹ̀mọ́ bí ara tu ọkọ tó wu ọkọ láti ràn ìyàwó lọ́wọ́ ọ̀tọ̀ pèpè a olùkó ti ṣe bẹ̀ láti ẹ̀kan ẹ̀ bá mọ́rọ́kù ẹ̀yọ́ bá ọ̀yẹ́ pẹ̀lú bá wa ọ̀yẹ́ pápẹ́tẹ̀ ọ̀pápẹ́tẹ̀ ọ̀bọ̀ ọbẹ̀ mọ́rọ́kù ọbẹ̀ rẹ̀ ti ọ̀bẹ̀rẹ̀ sí irun lọ fà á gbogbo ọ̀lẹ́ ma torí ọkùnrin tí ọba gbọ́ kàárù náà ti rẹ̀ lọ́kọ́ wọn pé kò ti fẹ́ yàwó ẹ yàwó náà ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ níjọ́ tí yàwó bá wá bí máa lé tó di gbára tiẹ̀ náà kò lágbára ìwọ yìí ti finú rẹ̀ ṣeré dáhùn yóò bá yín ruka jọ náà ṣètò ntà ìlera rẹ̀ náà yọ lọ ruka tó túmọ̀ sí pé ìgbà tọkùnrin bá tó bá rìn sí kó fẹ́ rẹ̀ yàwó lọ́wọ́ gẹ́gẹ́ bí súnà ànábì sallallahu alaihi wa sallam eléyìí ó yàtọ̀ àmọ́ pé ọkọ̀ ọjọ́ ọmọ kọ́sọ́ ọmọ wòrẹ́ ọmọ sọ pé àpálọ̀ ìdọ̀tí pọ̀ o ẹ ti gba tó jọ mélòó ṣe o tẹ́lu ìyàwó bá wọn. eléyìí ọ̀dà tó gbọ́ fẹ́ gbélé ọkọ̀ torí ẹ̀ ọmọ ti tẹ́tí ọkọ rẹ̀ èsì ti tọ́ wa lọ léyìn tọ́ wa lọ rojọ́ tọ́ ma tẹ́ra rẹ jẹ kọ́dà iṣẹ́ ni láti àárọ̀ dalẹ́ ọbẹ̀ ní fisẹ́ pààyàn ọfisẹ́ pààyàn lórí gbogbooro ojú rẹ ọ̀pọ̀ tó fi fẹ́ o. ìyá rẹ lọ́dọ̀ bàbá rẹ iṣẹ́ ló náà ṣe orí iṣẹ́ náà ló ti tún wà tó ti lọ́ fẹjọ́ sùn. ìgbà míì náà àwọn ìyá gan-an wọ́n máa ń yà yà ara nù. ìwọ́sẹ̀ gbẹ́nu sẹ́ ọmọ wa rojọ́ fún ọ pé sẹ́tò ń ṣe pọ̀ lórí ọ̀sọ́ fún pé tójú ẹ̀ fọ́ ṣèbó rí sẹ́rẹ̀ lọ bébí náà padà di tiẹ̀. torí ẹ̀ nígbà tí Fatima ọba àtẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam lọ́wọ́ abẹ́jọ́ sùn àtẹ́bí sallallahu alaihi wa sallam ó sùn ìsẹ́lé ìsẹ́lé ìsẹ́lé níbi tí ọkọ̀ sẹ́rí nù. ẹ sọ fún àlè kọ́kọ́ ọmọdọ̀ fún mi. a ah, bí wọ́n ti rántí sí àlẹ́ ìlú pé tọ́ wà mẹ́ ni pé ọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ́ tó ń sọ òǹdè sùn ẹ̀jẹ̀ tọ́ka sí nǹkan kan pé tó lórí jọmọ ọ̀dọ́ lọ. ẹ̀rọ ti subhanallah mẹ́tàlélọ́gbọ̀n kẹ́ tó sùn alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n kẹ́ tó sùn allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n kẹ́ tó sùn ó lórí fún ìjọmọ ọ̀dọ́ lọ. ànábì ọ̀gbọ́n ọ̀dọ́ fọ́ọ̀mà rẹ̀ síbẹ̀ èyí ti mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ní máa ń gbọ́kọ̀ àbẹ́ yọ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ ní máa ń gbọ́kọ̀ nígbà tó rí obìnrin ọba pé tó bá yẹn ikú kọ́ ọ̀dọ̀ kọ́ ọ̀dọ̀ gbogbo yóò ké kọ́ ọ̀dọ̀ obìnrin kí ló dé nítorí tó bá gbọ́ obìnrin tó bá tẹ̀ jẹ́ yàrúgbó gbogbo kí ló dé tó gbọ́dọ̀ jẹ́ ṣe gbogbo tó wà bàtí tí àti ọba lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ wa yóò jẹ́ títí wọ́n bá máa dírẹ̀ yóò bá máa sọ́gi ẹ̀sọ́ bá wa wọ wálé tí ọmọ ọ̀dọ̀ lọ sí géè báwo lẹ́sẹ̀ ti ìyàwó yìí lẹ́sẹ̀ kò lọ sí géè ọmọ ọ̀dọ̀ yìí a ah, ọmọ ọ̀dọ̀ yìí wá gbà o lọ̀gá náà bá bẹ̀rẹ̀ sí ronú pé ókè ọmọ ọ̀dọ̀ yìí gbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bá di pé ọmọ ọ̀dọ̀ di ìyàwó ìyàwó ti jáde lé wọn lájọyọ̀ ìyàwó ti jáde ńlé odi ṣọ́ọ̀bù ìyàwó ti jáde ńlé osisi oṣù ọmọ ọ̀dọ́ kú mọ́ ibi tẹ̀sí ẹ̀ ló wà bá ebi ń pa bàbá lọ́sàn-án ìyá alágbájọ́ ọ̀dádálẹ̀ wọ́n àdádálẹ̀ ta òkè sí ìwọ mẹ́bàá tẹ̀ ọmọ tẹ̀ sí ọmọ òsíkísè ọmọ ẹ̀sìn lọ́ba lọ sí ẹ̀bà tá a wí wa lọ́ba ti fi ọbẹ̀ máṣá ọmọ ìgbà tí bàbá yẹn jẹun ó tún kéra rẹ̀ jẹ pé áá. Ah! ọbẹ̀ ni wọ́n ṣe báyìí la àfọwọ́bọ̀ lọ́hùn yẹ́ dẹ́kì bí tú ọlọ́run yìí dábúrú ọ̀sọ́wọ́ rẹ láéláé bọ́ọ̀bì ìwọ ọmọ rẹ àwọn tani bàbá yẹ àwọn bàbá mi ibi tí wọ́n ti wá sí náà kòkòrò kòkòrò kòkòrò máa lọ báyìí lọ́ba yẹn lọ́ba ti pé lọ́ba tó ra ilé ọba máa dàrú lọ́ba ti pé ìyàwó ọba ti mọ́ sọ́ọ́ máa ti tẹ́lẹ̀ náà òkúkú máa ń ní ọ̀daràn ló tẹ̀ kọ̀kọ́kọ́kú kẹ́kẹ́ ọmọ ọ̀dọ́ wa lélẹ̀ ẹ̀wà nàbí ọ̀sán bá a sọ̀rọ̀ wà ọ̀gbọ́n ọ̀dọ́ kú dání fúnfún àpèmí torí ẹ̀wà náà tó ń tọkọ láàmú ọ̀yọ́ àròlú ọ̀yọ́ àròlú sẹ́fà tilẹ̀ gbọ́ ọmọ ọ̀dọ́ wa léwu ìwé òdìwò jérò wọ́n gbọ́ kó olú léwu kálukó ọjọ́ ní fi máa tún létí ọjọ́ ní fi máa tọ́jú àwọn ọmọ la ilaha illallah yóò tún nífẹ̀ẹ́ rẹ̀ sí i tó bá débi tí ó ti ra nǹkan wálé fún bóyá ten thousand naira lọ́fẹ́ ti ra nǹkan wálé fún ó ti wá rà ó ti gbé ten thousand naira ibi títí lọ ló tún tajú kán ó tún rí i pé ah tó ń bá ara kí ní alágbájá yóò tún bíútì khalas èrò lẹ pé lẹ́yìn fifteen thousand ẹ tún mú un náà wá ó di kíni twenty five thousand sẹ́wọ̀n kí ten thousand lọ́fẹ́ náà tẹ́lẹ̀ nígbà tí tún lọ tó tún fẹ́ wọ mọ́tò ó tún rí kiri kan èrò èlò lẹ pé lẹ́yìn five five thousand ẹ̀mú mẹ́ta wá ó náà tún di ké ó di èlò ó di forty thousand. àmọ́ nígbà tó ṣe pé kò sí tọ́kọ̀ pẹ̀lú ẹ̀ tọkọ bá jáde lé bẹ́ẹ̀ bá dọ̀tí kò sí tọ́ba ti ìyá tí ọba lọ́jọ́ òun jìyà lọ́dọ̀ rẹ̀ ìyá kí lọ jẹ ìyá kí lọ jẹ tó ọ̀gbẹ́ni sọ̀rọ̀ kí màlẹ́ kó tó gbá inú ẹ̀ dànù ọgbọ́dọ̀ ti sẹ́sí ọkọ rẹ̀ bákan náà ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí ìwọ obìnrin o kọjá ẹni tó ṣe pé yọ́n máa fọkọ rẹ̀ mànà wọ́n máa fi mànà má sì ọkọ o má sì ọkọ darí máa fún ní màrà tó dáa mọ́fún ní mọ́ràn tó fi sórí ibú mọ́sọ̀ ọ̀dọ̀ ta fámìlì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n fẹ́ láti ìjọ tó ti fẹ́ yàwó ti dọ̀ta fámìlì rẹ̀ abẹ́yọ̀ ríru wọn rí yóò máa lé fámìlì jìnnà ni kò ní í dé kọ́kọ́ ó lè tọ́nà fámìlì rẹ̀ má gbogbo fámìlì ọmọ pé tọ́ àdéhùn ta rí nu lọ́dọ̀ kúdì kúdì ti lé gbogbo wa dà subhanallah irú àwọn wọ̀nyẹn èbù burúkú ni wọ́n kì o torí pé ọjọ́ iwájú wọn ò ní dáa yóò wá sọ fámìlì tiẹ̀ di fámìlì ọkọ yóò lé fámìlì ọkọ jìnnà sí ọkọ gbogbo yóò máa gbé ah aláàjì ti burú jù ló ti súnmọ́ fífẹ́ náà ti fẹ́ yàwó náà ni o níjọ́ tó o bá wá kú fámìlì ìyàwó wa jogún rẹ gbogbo àwọn fámìlì tiẹ̀ wọ́n ti súnmọ́.